أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين آمين atún kí ẹ̀yin olùgbọ́wọ́ àwọn yìí pé àdìjọ kó ojúmọ́ máa tún dìjọ báríkà júmọ́ àtẹ̀ní aláàjẹká sórí ètò yín ètò àti àpèní àlefik fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọládùnní belò lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àtolùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ̀ ọba kọjá káórí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀nà Islam ìbéèrè tí màá fi ọkọ̀ máa ṣíde òun náà ni wípé tí a bá wà ní ibi sọ̀látìlì wítìrì tí a sì ti gbọ́ yé pé a lè ṣe rákà tó bá jẹ́ pé náfìlà mẹ́tàlá rákà mẹ́tàlá fẹ́ ṣe a lè ṣe rákà méjì àkọ́kọ́ tó jẹ́ pé a ṣe tàṣáhùdù alákọ̀ọ́kọ́ tá à ní ṣe tó nígbẹ̀yìngbẹ̀yìn lẹ́yìn ìgbà náà a wà dìde a mú rákà kẹta wá sọ orí rákà kẹta láti wá mú tàṣáhùdù eléyìí tó jẹ́ pé oníparí ọlọ́gbọ̀nà láti wá mú wá ṣé níbi tàṣáhùdì alákọ̀ọ́kọ́ ọ̀hún ṣé ibi ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadar rasulullah wa ashadu anna muhammadar abdu rasulu ṣé òun náà ni a ti dàgó tó bá jẹ́ pé rákà méjìlá kì lẹ́yìn ìgbà náà òun tún ni pé níbi náfìlà wítìrì yìí bákan náà báwo ni nígbà tí a bá dìde fún ìkẹta ṣé a kè é súrọ̀ lórí fatia tí a bá ké àbí fatia nìkan náà la الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنت سنن بيرك ويتم في صلاة الوتر اللي سكاسي رقم مجي نعم كاسي تشهد لا يسلامك يتواتي تكملك كتواتي àwọn ọmọ bíi tẹ̀ ti mẹ́lẹ́yìn nítorí pé àlàyé tá a ṣe nípa sọ̀látù wẹ́tìr òun náà ni wípé ẹ lè ṣe sọ̀látù wẹ́tìr gba ọ̀nà kanú méjèèjì tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ni kẹ́ kọ́kọ́ ṣe rákà méjì kẹ́ ẹ ṣe rẹ̀ já kẹ́ ẹ ẹ wàá dìde ẹ múra kẹlẹ kẹta wa ẹ tún sí òun náà ẹ ṣàtáyà rẹ̀ já ẹ tún sálámà ètò túmọ̀ sí rákà mẹ́ta sálámà méjì ó sì tún tọ̀nà kí ẹ ṣe sọ̀látùl wítìrì rákà kínní kejì kẹta tẹ̀léra wọn láì kò ṣe tashahhud àfi ní parí rákà ẹlẹ́kẹta gbà náà lẹ́tọ́ sàtáyà ẹyọ kan ẹ sì ṣe láṣẹ já ẹ sálámà eléyìí ní bá nàbí sallallahu alaihi wasallam tí máa ṣe sọ̀látùl wítìrì àmọ́ pa wá ṣe sọ̀látùl wítìrì bíi sọ̀látùl magrib hmm. eléyìí ọ̀tọ̀ eléyìí madhab àbí hanifa ni àṣìṣọ kókó tọ̀nà eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọn ní sẹ́ ka nǹkan ní rákẹ́lẹ̀ kẹta ẹ̀ kà á mọ̀nà ẹ̀ kẹ́ suratul fatiha ní rákà alákọ̀ọ́kọ́ sabbih isma rabbikal a'la lẹ́yìn fatiha ní rákà alákọ̀ọ́kọ́ ẹ̀ kẹ́ suratul fatiha ní rákẹ́lẹ̀ kejì àti kọ́lìyà ya káfíró ní rákẹ́lẹ̀ kẹta ẹ̀ kẹ́ fatiha lẹ́yìn rẹ̀ ẹ̀ kà kọ́lìhù huwallahu ahad. tẹ́lẹ̀ yìí ni bá ṣe máa ṣe sọ̀látùl wítìrì wa ẹni tó wá fẹ́ ṣe wítìrì tí ó ṣe rákà méjì tí ó kọ́ sálámà kó tó tún di kó ṣe rákà kẹta tí ó sálámà kó mọ̀ pé àti méjì tó ń kọ́kọ́ ṣe àti tó ń ṣèṣì kẹta gbogbo ẹ̀ sọ̀látùl wítìrì ni wọ́n ń pè kìí ṣe pé ṣẹ́fẹ̀rẹ̀ wítìrì sọ̀látùl wítìrì ni wọ́n ń pè gbogbo ẹ̀ oníbèrè náà ti gbọ́ bá wọn ẹ ṣeun gan ni jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábìnú tí ẹ lè fi máa pè wọlé dá sí orí ètò bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ẹ lè máa wà á lójú lórí agbágbé ìkànnì wòmíwọ ojúwe Facebook ẹ máa fi ọ̀làdùn mi bèlò ẹ máa fi wá bákan náà ẹ rí èmi àti sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete tẹ́ bá ti ń rí ẹ tún máa share rẹ̀ bákan náà kẹ́ máa like ẹ̀ kí Allah kó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore ọ̀dà hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ ibi ẹ ti ń pè. orúkọ mi ni abdulrahman fatai. láti bo. láti pàtàmọ́tà. kí ni ìbéèrè yín. ọkàn mọ́ ẹ béèrè ìbéèrè nípa ogún pínpín. Mhm wípé tí ọyàn ẹni yẹn bá ní owó tó tó bíi ten million lákàtà mhm. tó dẹ̀ ní mọ́tò bíi mẹ́rin tí wọ́n á pín wọ́n á pín àwọn àfáà kan wá wọ́n á pín bó ṣe yẹ kó wọ́n pín mhm. àwọn àfáà wa dá mọ́tò kẹyọ sílẹ̀ nínú ogún yẹn tó nígbà tó wọ́n á parí ogún yẹn tán pé tán wọ́n á ní àwọn àfáà lẹ́tọ̀ọ́ láti máa gbé mọ́tò kan lọ́nu mọ́tò yẹn hmm. wọ́n á ní pété ó lẹ́tọ̀ọ́ kí òun fúnra àfáà yẹn ní mọ́tò yẹn àbí ó lẹ́tọ̀ọ́ kí òun fún ọ lówó tó ìbéèrè tó wá bẹ̀rẹ̀ ìwọ̀n tó bá wọn ẹ kó tó. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣe tí wọ́n máa ń pín ogún hmm. kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn ẹni tọ́nà wọn bá kọ àkọọ́lẹ̀ pé wọ́n jogún oníkálukú ọlọ́run ti ṣe àlàyé wọn yékè. ọ̀rọ̀ bá lè ṣe ń pín ogún ọlọ́run gangan fúnra rẹ̀ ń ló pin. Hmm. kò fílẹ̀ fún anábì kan tó ránṣẹ́ àbí màláìkà kan tó súnmọ́ lọ́wọ́n bá pẹ́kípẹ́kí. Hmm bọ́lá ti ṣe ní ká pin la gbọ́dọ̀ fún la gbọ́dọ̀ pin hmm. ìfẹ́ ẹnu ojú kòkòrò hmm. kò gbọ́dọ̀ wọnú ọ̀rọ̀ ẹni tó fẹ́ báwọn èèyàn pín ogún ó sì gbọ́dọ̀ jẹ́ pé ó nímà nípa rẹ̀ lódodo nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn mà nípa rẹ̀ wọn ò sì ní sọ pé àwọn mà nípa rẹ̀ náà ló fà lọ́pọ̀lọpọ̀ fi máa sọ pé wọ́n lọ́n báwa ti ṣe máa pín la pín yìí o tó ṣe déédéé má dùn án ládàá rẹ̀ hmm. tó díẹ̀ káàtó wọ́n fi àjẹ wa. Hmm. so ẹ̀yin náà sì sọnù béèrè yín ẹni tó kú fi owó lẹ̀ tabua ó tún fi mọ́tò bíi mẹ́rin lẹ̀ ẹ wá láwọn ẹni tó wá pin bó ṣe yẹ kí wọ́n pin bó lẹ́yìn màtọ̀ yẹ kí wọ́n pin <laughs> tó fi jẹ́ pẹ́yìn lẹ́ máàkì wọn tó bá yẹ kí wọ́n pin bó ṣe yẹ pin kí lẹ́yìn tún béèrè sí hmm. ẹ wá ní wọ́n ya mọ́tò kan sọ́tọ̀ fáwọn ọmọ gbẹ̀yìn lọ kí lẹ́yìn béèrè sí ṣé wọ́n ti pin bó ṣe yẹ pin eléyìí túmọ̀ sí pé ìfẹ́ náà ò ṣe sẹ́sìn nkankan kan èkésà ni nkankan kan mọ́tò ni kan yàrá kan ni nínú tó kù fi sílẹ̀ ẹni tí ó bá wọn yógun kò lẹ́tọ̀ọ́ sí nǹkan nínú tó kù fi sílẹ̀ hmm. ìwọ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ hmm. ìwọ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ìwọ gẹ́gẹ́ bí kan rẹ̀ tọ́lọ̀ ní ká yógun kan ìwọ ń ti ara àta nìwọ alábàáṣe alábàáṣe wa ṣe gbọ́dọ̀ dẹni lẹ́rù gbàràn mi ṣe wá lè dẹlẹ́rù ṣùgbọ́n ṣé tí àwọn ṣe fún yín yẹn nípa pé wọ́n bá yín pín ogún ọ̀tọ̀ hmm. lábẹ́ òfin Ọlọ́run ó jẹ́ pé wọ́n gbowó ṣẹ́ tí wọ́n bá yín ṣe ṣùgbọ́n ẹ̀jọ̀ ṣe dúnadúrà lórí ní tẹ́ ẹ bá gbà pẹ́ fún wọn àmọ́ kó ajẹ́ pé àwọn náà ń fọwọ́ lálẹ́ pé nǹkan báyìí nínú tó kù fi sílẹ̀ àwọn lẹ́tọ̀ àti máa gbé lọ ó lè ní wọn pè léyìn lábẹ́ òfin Ọlọ́run <laughs> plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. hello sir. ó kọ yín bí ẹ ti ń pè. ẹ káàárọ̀ láti oko la ti ń pe isaac náà sọ̀rọ̀ látòkò. kí ni ìbéèrè yín mr isaac. mo fẹ́ béèrè nǹkan kan tí ò yé mi lè. mo ní bí ọ̀rọ̀ ń ṣe wá mùsùlùmù ní ẹni tó kú yóò wọ́n wá fẹ́ sìnkú wọ́n wá gbé gbọ́mọsọ́rí wọ́n wá láwọn ò mọ̀ ṣèwádìí lórí rẹ̀ ṣé ó dáa àbí kò dáa. ọ̀dà wọ́n ní òkú mùsùlùmí mùsùlùmí kú wọ́n á gbé lọ sí mọ́ṣúárì ibi tí wọ́n máa gbé òkú pamọ́ sí tán tí wọ́n ṣe lọ́jọ́ ìpè àwọn ọmọ ṣèwádìí kú tó bá pa ìpèsè lè tọ̀nà nínú ẹ̀sìn Islam àbí kò alhamdulilayi kò tọ̀nà nínú ẹ̀sìn Islam ike kéèyàn kú kán àkọ́kọ́ lọ tẹ sí mọ́túárì náà hmm. báyà nítorí sábàbí pa àwọn ọmọ rẹ̀ ò sí nílé àwọn ń bọ̀ látòkè òkun wọ́n sì ń fẹ́ kó sojú àwọn hmm. kí la fẹ́ máa lọ́ òkú lára sí táwa máa fẹ́ ni ẹlẹ́ni sẹ̀sìn á lọ gbé sínú yìnyín wọ́n á wá yín wá ń kókó kabẹ̀ hmm. ló kọ pé wọ́n ń retí ọmọ wọ́n ń retí kínní táwọn máa mú kẹ́bọ̀ ni táwọn animalẹ́kà tí ó nìkan yáàfin rẹ̀ ni torí délé anabi sallallahu alaihi wa sallam ó ní asri'u bil janaza tẹ́ ẹ bá gbẹ́kù ẹ yára hmm. láti lọ gbé sí àyè ibi tẹ́ sìn sí àwọn olùmọ́ni látàrí eléyìí ẹ̀rí tó ń bẹ́ńbẹ́ lórí pé ẹ má lọ òkú sínsìn lára hmm. torí rẹ̀ òkú mùsùlùmí bá ti kú àbùkátà láti fi àti gbé falẹ̀ á hmm. lọ sin ẹ̀yà àfi bá ṣe pé òkú yẹn ọ̀nà tó gbà kú ó mú fura dání báyà ń fẹ̀sùn kan nìkan pò ń lọ sí kópa àdúgbò tí ẹ jẹ́ pé bóyá ìjàmbá kan ló pa bí ìjàmbá mọ́tò hmm. àwọn tó ti wádìí ta ló lò pé yìí ní gbogbo òlu ẹnìkan kò sọ pé òun lò ó kò sọ pé òun mà hmm. èyí tó hàn sí wa ni pé ìlú àjòjì ló ti wá sílùú tí mọ́tò ti pa hmm, so àwọn ń fọ̀rọ̀ rẹ̀ wẹ́lọ̀ ká wípé bóyá àwọn èèyàn rẹ̀ wọ́n yọjú nítorí pàdé lọ gbé sí Mm. láì jẹ́ pé àwọn èèyàn rẹ̀ mọ nǹkan tó ṣe wọ́n mm. mẹ́jẹ̀ pé àwọn ọmọ wa kéde pé àwọn ń wá ká mm. nígbà tó ṣe pé ó ti kú wọ́n ti sin nílùú bòmíì tó tó pé irú àwọn nǹkan yẹn kò sí nǹkan tó burú mbẹ̀ àbí pé à ń wò tí wọ́n fẹ́ nìkan ní wọ́n jẹ ni ìwọ tí wọ́n fún jẹ ló ṣe kú pa so ẹni tí àwa ń fẹ̀sùn kàn pọ̀ fún ní wọ́n jẹ òun ní òun ò fún ní wọ́n jẹ àwa fẹ́ ṣèwádìí láti mà bí ìwọ ni wọ́n fún àbí èṣèwọ kò sí nǹkan tó burú mbẹ̀ lábẹ́ òfin Ọlọ́run àmọ́ lópin ìgbà tó bá ṣe pé ìwádìí náà kò ní bí ká fòkúsẹ̀sìn kí ni fòkúsẹ̀sìn ọ̀nà nìkan sọ pé àtúfun rẹ̀ jáde ná nígbà tá a bá kó gbogbo òfun jáde látòómà bóyá wọ́n fún wọjẹ àbí wọ́n ní fún wọjẹ hmm. ìfinisẹ̀sìn lélẹ́yìn òfin ọlọ́run bò sì gbà ká fi mùsùlùmí sẹ̀sìn bóyá ń bẹ láàyè àbó ti kú ṣẹlẹ̀ ìjẹba. Hmm. ẹ lọ́run ìyá ó ti rí o. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Hello, salaam alaikum. Wa alaikum wa rahmatulahi wa barakatuhu. Ó kọ́ ibi ẹtí ń pè. Abu Sumaya ló ń pè láti ìlú Ọ̀yọ́. Láti Ọ̀yọ́, kí ni ìbéèrè yín? Náà, ìbéèrè mi àkọ́kọ́ ni wípé ẹ̀jọ̀ ọ̀dẹ́tọ̀ lábẹ́ òfin Islam wípé tàbá fẹ́ kírun ọ̀sẹ̀ náà. sí ìmáàmù mọ́sáàsì láti ẹni pé bóyá wọn ti dàgbà díẹ̀ mhm. àmọ́ kì í ní agbára àtọkọ láti kírun pẹ̀lú wa àṣọ ẹnìyẹn tó wá jẹ́ náà ìbùwà tí ó nọ́bà àwọn ni yóò síwájú kírun àmọ́ tí wọn àdá dúró àwọn afẹ́lẹ́yìn yóò jẹ́ ìpàdé ìpínlẹ̀ sam bẹ́ẹ̀. Mhm. ẹlẹ́ẹ̀kejì ni pé ìkan nínú àwọn ọmọ ìyá tó jẹ́ mùsùlùmí ó pè ó sì béèrè pé àwọn ìpínlẹ̀ kan náà ọmọ ìyá wa kan tí ajọ ń kí ọ̀tún náà sùn ó tó ọkọ ní òsì ìgbà tó wà sí ìjì àwọn àti ìlọsí ìgbà wà sí ó dìgbà tí wọn wípé wọn fi ẹbọ ni ẹni ó fi ṣe kí ni yóò fi gbà sí. tó ìgbà tí wọn á ní pé àtàlẹ́ ah, ó bá ìsọ̀ níbi náà ìbéèrè ẹjọ́ ya àti pété àkọ́kọ́ ẹ ní ẹni tó wá sí tó rọ́pò ìmáàmù ó dá dúró àbí kí lẹ sọ. So? ìmáàmù gangan ni ó dádúró nígun lẹ́yìn tí ó lè ti máa kírun tó náà jàmá. yóò dádúró nígun lẹ́yìn. bẹ́ẹ̀ni yóò sì dúró kí n ṣe pé nǹkan kan mú ọ lálàáfíà yóò wà dádúró ṣé àwọn èèyàn wà lẹ́yìn rẹ̀ níwájú àwọn èèyàn wà. ṣéwájú lòun wà báwọn. ẹni tó jẹ́ náà ibù rẹ̀ yóò kírun ni ó ìmáàmù. tọ ọ̀dà ọ̀dà bí ẹni pé ohun tí wọ́n ń sọ ni pé ìmáàmù nǹkan kan ò mọ̀ ó wá ní kí ẹni tó jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún kóun bọ́ síwájú kó kírun wípé ǹjẹ́ lè so sì tọ̀ tí nǹkan kan ò sí mọ́. alhamdulilayi eh, tí wọ́n bá ti fìyàn ṣe lè má mọ̀ pé kí èèyàn máa síwájú àwọn èèyàn láti ṣe sọ́lẹ́à so ojúṣe rẹ̀ náà ni kó rí pọ́ùn ló ń síwájú wọn láti ṣe sọ́lẹ́à nítorí pé àmàna ni ìyẹn sì gbọ́dọ̀ mójútó àmàna yẹn so wọ́n á ní ìmáàmù yẹn lásìkò sọ láti bá tó èsì pò náà ní wá mọ́ṣáláṣí mhm. yóò wá ṣùgbọ́n yóò ta kété dúró lẹ́yìn ẹni tí ó wá jẹ́ pé òun pẹ̀lú rẹ̀ wọ́n máa jọ ṣe lè máàmù yóò tì ń síwájú pé kò ṣe lè máàmù fáwọn èèyàn so eléyìí nǹkan dá tó kò sì bá mu rárá bí ti wùlé ó kéré mà torí pé ìwọ gangan ni wọ́n fi ṣe lè máàmù yẹn tí wọ́n bá gba àyè yẹn lọ́wọ́ rẹ̀ tán bá gbé fẹ́ni tó ní kọ́ síwájú sọ̀rọ̀ so sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gánbi tí wọ́n tún níbẹ̀rù ọlọ́ọ̀dẹ ìgbà náà ni wọ́n á fi hàn pé páàgùn ló ń ọmọ wa sà sẹ́ni tí àwọn èèyàn padà yìí pé kọ́ máa lè má mú fa nígbà tí wò ti ráyè àti síwájú wọn ó ń ṣe nǹkan sùn hmm. nǹkan sùn tí òfin kan mọ̀ wọ́n mọ́ṣáláṣí tó hmm. nítorí délé yọ wá pé wọ́n pa onítìn nígbà tó ti pọ̀ pọ̀lọpọ̀ babaláwo ni wọ́n mọ̀ kankan pẹ̀sán ọlọ́run sí àwò hmm. torí délé yìí ẹ̀yin jama lọ yẹ kẹ́ pàkíyèsí rẹ̀ tọba àmọ̀ pọ̀ bá fẹ́ máa ṣe lè má mọ̀ fún wa tásìkò sọ láti bá tó síwájú ó bùkátà láti máa ta kété sẹ́yìn sẹ́lẹ̀yìn ìjọba àwọn. ìgbà míì tó bá yẹ pé nǹkan ní bá ń ṣe tí ò gbádùn yóò lè ṣàlàyé fún yín hmm. wípé àìlálàáfíà tó òun lọ́fàá lòun fi ń ṣe bẹ́ẹ̀ torí kẹ́yìn lè máa wò pọ́ gbádùn hmm. ó sì jẹ́ pọ̀ ńlọ́mọ ara rẹ̀ lọ́mọ tí ń sùn alára lọ́mọ tí ń sùn nínú ara hmm. tó bá jẹ́ pé nǹkan kan ò bá ṣe ìgbà náà lẹ́ sọ fún pé bóyá ó lè fà sẹ́yìn kó fàyè sílẹ̀ fẹ́ lómi kọ́ máa ṣe ìmáàmù fún yín lẹ́yìn ìjọba ìṣèjọ. hello ó ti rẹ o plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń béèrè fún fọ́nrán ètò tí à ń ṣe yìí èyí disc tí ẹ̀ ń béèrè fún un láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ inṣàlá yóò máa wà ní sẹpẹ́ tó bá di lẹ́yìn ètò ẹ̀ lè máa pè kẹ́yẹ ẹ fi máa bí a ti ṣe jọ rìn. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín bẹ́ẹ̀ tí ń pẹ́ o. ọba tech láti di ìdílé ọgbọ̀n. kí ni ìbéèrè yín ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ wípé fàyídà kọ́ wọ́n fúri alukóhánì ọ̀sán ní àyùmọ̀lọ́rùn àyà ẹlọ́pàá wọn táwọn ṣe kó bá wa ṣàlàyé pé tó bá bọ́ sásìkò àwọn sọ̀rọ̀ wá tẹ̀lé yìí tí wọ́n ṣe tó ṣe kó. tó wá jẹ́ pé wọ́n ń ṣe wáàkí lọ́wọ́ títí nínú mọ́tíláṣí bóò ló ti yẹ kéèyàn lo irú àyà ìṣerú ayé tàbí ó ti ẹ̀já kéèyàn ń ṣe àtàrù náà ni tó ìyá olóyè kéèyàn ń kọ. ta ni kí alukóra ni gbà. hello hello ta ló ń kí alukur'ani lọ́wọ́ nígbà yẹn. ẹni tó ń ṣe sọ́lá. padà alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé kò sí bá a ṣe lè ṣe sọ láti tà ní kí alukur'ani alukur'ani tá a sì ké agbọ́dọ̀ ké fatiha lẹ́yìn rẹ̀ èèyàn kà kankan lẹ́yìn fatiha ṣùgbọ́n ó ti ṣe ṣe kẹlòmínà wà ní mọ́ṣáláṣí kó wọn jẹ́ pé òun náà ń ṣe nǹkan míì tí ṣíṣe irú nǹkan bẹ́ẹ̀ tọ́ nínú mọ́ṣáláṣí ẹni tí ń ṣèrántí ọlọ́run tó ń ṣàfọ̀mọ́ fọlọ́n ẹni tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́n tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ibo la lè gbóhùn sókè dé nígbà tá à ń ka kí ó jákè nínú mọ́ṣáláṣí níbi tẹ́lómi náà wà tó náà ti ń ṣe sọ láti tẹ̀ àbí tóun ti ń ṣèrántí ọlọ́n ibo la lè gbóhùn sókè dé ó wá nínú hadith Ànábì sallallahu alayhi wa sallam ó ti sọ pé innal musalli idha فلينظر أحدكم كيف يناجيه ولا يرفع بعضكم صوته فوق بعض بالقرآن إيه بعد دجوت ما أنت صلاة kọlọ mọ pé ń ṣe ló ń bọ́ lọ́wọ́ bá lọ́rọ̀ jẹ́jẹ́ o oníkálukọ́ wa ṣàkíyèsí báwo ló ṣe ń bọ́ lọ́wọ́ bá lọ́rọ̀ jẹ́jẹ́ ẹnìkan yín ò gbọ́dọ̀ gbóhùn rẹ̀ sókè tayọ ohun ẹlòmíì pẹ̀lú alukurani tí bá ń ké yẹn nípa alukurani tó ń ké lórí sọ láti yẹn gan ọ gbọ́dọ̀ gbóhùn sókè lọ́nà tó fi fàdíwọ́ fẹ́lòmíì tó náà ṣe sọ láti tẹ̀ lọ. tó hmm. báwo wá ni téèyàn bá wọnú mọ́ṣáláṣí tí ọmọ wa pariwo pẹ̀lú kéwtéńké tí ò ní bílà pẹ̀lú pẹ́lòmíì náà ń bẹ́nu mọ́ṣáláṣí tó ṣe pẹ́lòmíì ti ń bẹ́nu mọ́ṣáláṣí náà nǹkan tó hùn náà ti ń ṣe nu mọ́ṣáláṣí ọjọ́ kan lára ń tá a máa ṣe nínú mọ́ṣáláṣí hmm. torí ẹ̀ wá rẹ̀ ọ̀rẹ́ sílẹ̀ tó o bá ti gbóhùn sókè níbi tí wọ́n ti ní ká gbóhùn sókè lóde wọn sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó bá ti tilẹ̀ gbọ́hùn rẹ o ti gbọ́hùn sókè hmm. èsì kan ní kó gbọ́hùn sókè kí gbogbo oníkálukú tó wà ní mọ́ṣáláṣí kó gbọ́hùn rẹ torí kìí ṣe wọn lè máa mú hmm. tábà pé sọlátul jamaa là ń ṣe eléyìí ìjọba ti ṣojú. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. náà orúkọ yín ibi tí ẹ ti ń pè o. ó kọ yín o. à ń gbọ́ yín orúkọ yín. asalaamualeykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín. jamaludin fagbemi láti ìlú Gabon. kí ni ìbéèrè yín láti Gabon. ìbéèrè mi fún dókítà òun ní pé gẹ́gẹ́ bí àwọn olùmọ̀tò máa ń sọ̀rọ̀ nípa àkàmù àkàmù òyìnbó wípé ọ̀rọ̀ ìgbésẹ̀ fún gbogbo olùṣòwò. a ń bèèrè pé bí ìyá tó ń ta àmàlà tòkópe ṣé èyí náà kò gbàgbà sí irú ẹ̀kọ́ yìí àbí ó wà fún ọjọ́ kan fún àwọn àkàn nígbà bá ọ̀mọ̀. bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì òun ní pé ká ní alèpé lólùṣòwò ní tùbàbà sẹ́ni tí ó bá òun sí rẹ̀ tí wọ́n ṣòwò tóun náà fẹ́ gba owó àbí ẹni tó lọ sí business school. nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹni ìlú á máa ní òfin ìka tí a ò fi ń bá pàdé ní ìṣẹ́ láti fi rè. gẹ́gẹ́ bí ìlú tí àwọn ṣèwà ń lò the highest note bank tá a lò ní ten thousand kẹ́ni ká má fi ten thousand fi rájà láti fi rè tí wọ́n fi owó rẹ̀ lẹ̀ kẹ́ni á padà wá ní ọjọ́ kejì láti fi bí ilé ìdájí tí wọ́n fẹ́ gba owó rẹ̀ wọ́n máa wọ́n sábà máa ń lo òfin dání pé ìwé ẹ̀sán ò sí ìjẹ́wọ́ àwọn òní lè dá owó ìpadà látàkì jẹ́ wípé sẹ́yìn ìṣòro ìpàtà ṣé ẹni tí ó jí tó bá òbí rẹ̀ ní ìdí òwò ni àbí ẹni tó lọ sí business school. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta hmm. òun ni ní ìgbà tí wọ́n bí imam náírà nípa ṣùgbọ́n wọ́n fi yìí pé wàlábọ̀nà àmì مال اليتيم فوجدها في تركة الولد اليتيم فحرقها هذا بيني في أبالي يروشي يروشي كده تبقى في يتيمين أبالي أمشي قانون من سيدو في فرق بين الحلال والحرام إيه هو في dúkìá rẹ lẹ táwọn الحرام ń gbé ọjà haram ń شيء nínú dúkìá yìí báwo في a fi ṣe pẹ̀lú ọjà yìí pẹ̀lú ìṣesí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin. hello hello. tó ṣe tó ṣe ṣe. hello. láti ojú halal wo ni ohun tó jẹ́ haram ní afilani láti júwe gẹ́gẹ́ bí àwọn àwòrán ìka àtẹ̀mí ìta máa ń bá pàdé nínú àwọn fótò tí a máa ń fi kọ́ ẹ̀kọ́ fìrọ́ à. ṣé àwọn máa fi ojú halal jù wò látara àwọn màsọ́ọ́lù tí à ń jẹ látara irú àwọn àgbà bẹ́ẹ̀ ìbéèrè mi ò jù bẹ́ẹ̀ lẹ́yìn fún àwọn a sọ fún wọn wípé kí wọn tún à ń sọ wípé láti fi pè wọn padà kí wọn tún ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ṣe torí pé àgbọn yékéyéké tẹ bá láǹfààní ẹ tún pè padà lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta náà. sọ ìbéèrè tí a ṣe nípa pé òfin ọlọ́run dá lórí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe kárakáta wọ́n hmm. nídìí láti wá ìmọ̀ nípa kárakáta nínú ṣẹ̀ríà hmm. eléyìí tó jẹ́ kìtàbùl

ó ṣeé ṣe kó pọ̀lọpọ̀ nǹkan máa ṣẹlẹ̀ nídìí ara ń jẹ atáǹjẹ fúnni eléyìí tó ṣe pé yóò máa bùkátà wádìí àti ìbéèrè. Hmm. so tí ó bá jẹ́ pé ìyá olóúnjẹ yẹn bá ti nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ó máa ṣuyọ yóò máa bí ó ti ṣe máa yanjú rẹ̀ lábẹ́ àbúradà ẹ̀sìn. Hmm. ṣùgbọ́n gbà téèyàn bá nímọ̀ nípa ẹ̀sìn kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó jẹ́ pé àṣà àti ṣe wọn láwùjọ wọn ni wọ́n fi máa yanjú rẹ̀. Hmm. ìyẹn tó bá pé mùsùlùmí bá lẹ́yìn ìyẹn tó bá jẹ́ pé ó jẹ yín lógún pẹ́ rí i pé ẹ̀ ń mọ̀fin ọlọ́run ọba ṣẹ lódiwọ̀n abẹ́ ṣe lágbára mà láyé yín tẹ́ wà kódà kó ṣe pé òun ò lo ṣẹ̀ríà nílùú yín tó hmm. ilé ìjẹba. tó wọ́n ní ta ni òṣòwò gan ṣé òṣòwò lẹ́ni tó jẹ́ pé ó jogún káràkátà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ àbẹ́ni tó ṣe kọ́ lọ sí sùkúù tí wọ́n ti ń kọ́ ma nípa káràkátà ta lẹni tá a fẹ́ pè ní òṣòwò nínú àwọn méjèèjì gbogbo wọn náà lòṣòwò Hmm. ẹni tó kọ àtẹni tí ò kọ nítorí pé káràkátà kò sófin kankan tó dé kó tó dání tí ń ṣe hmm. òfin ọlọ́run bá dá lórí pé o lè rà o lè tà kò sì sẹ́nìkan nu gbogbo àwa tá a wà nílé ayé táyì so ní káràkátà torí pé tọ́ọ̀ bá rà ọ̀tà hmm. tọ́ọ̀ bá tà ọ̀rà káràkátà gan à ń tún ṣe. nítorí pé ńgbà tó ta yìí ní nǹkan kan náà lọ́sà tún rà aṣọ tó wọ̀ sọ́rùn lọ rà so ó rí i pé nǹkan tó ń lò tó bá di pé kò wọ́ lò mọ́ ọ̀n wá mi ọ̀ọ́ta ni mm-hmm. ló tún ti rà mí torí ẹ gbogbo wa ló ní káràkátà tó bá ti jẹ́ bẹ́ẹ̀ àwọn àṣà táwọn èèyàn bá wá ń lò nídìí káràkátà ọ̀rọ̀ pé bá a ti ṣe kọ́ níléèwé àti pé táwa ń lò láwùjọ wa kò lè mú kófin ọlọ́run ọbọ̀ wá fà sẹ́yìn fún bẹ́yìn ti ṣe kọ́ níléèwé kò lè mú kófin ọlọ́run ọbọ̀ fà sẹ́yìn fún bẹ́ẹ̀ ti ṣe ń ṣe láwùjọ yín mm. nítorí pé gbogbo àwọn àlànà gbogbo àwọn ètò tẹ́ bá fi lélẹ̀ nídìí káràkátà yín á gbé wá sọ́dọ̀ ṣẹ̀ríà ni tí ṣẹ̀ríà bá ní eléyìí pass ìgbà náà lọ pass tí ṣẹ̀ríà bá ní ọ̀kan pass kò lè pass láéláé o torí ẹ̀ là nàbì sallallahu alaihi wa sallam ọ̀sọ̀kùn má bàa lo aqwamin yashtarituna shurutan laysat fi kitabillah hmm. kullu shartin laysa fi kitabillah fahuwa batil walau kana mi'ata shart. ànàbì sallallahu alaihi wa sallam kí ló sàwọn èèyàn kan wọ́n máa dá àwọn májẹ̀mú tó ṣe pọ́ tako kuraani ó tako sunna anabi sallallahu alayhi wa sallam gbogbo májẹ̀mú nínú káràkátà àbí ní tí èsì káràkátà tó bá fi lè tako fún ọlọ́run ó tako kuraani ó tako sunna hmm. kẹ́ ẹ̀ mọ̀ pé irọ́ òfútu fẹ́ẹ̀tẹ̀ ìbàjẹ́ lásán ni kódà hmm. kó ṣe pọ́ gbọ́rùn májẹ̀mú lẹ̀ dábẹ́ hmm. so eléyìí jẹ́ òfin tó de irú àwọn nǹkan báyìí là ń ṣe ń lu wa ọ̀sán nǹkan yẹn òfin ọlọ́run àti hmm. tó fi ọlọ́run bá sọ pọ́tọ́ wọn kì í ṣe báyìí lu wa kò sọ́ di ìwọ̀ lábẹ́ òfin ọlọ́run àfi tó bá pọ́ takò òfin ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa hmm. nítorí pé òfin ọlọ́run ọgbà wájú gbogbo òfin lànà anábì sọlọ bá àdìsẹ́lẹ̀ ó síwájú gbogbo lànà mi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi wọ́n nígbà tí ọlọ́run bá ṣe àwòrán yíyà àwòrán àwọn nǹkan abẹ̀mí báwo wá làwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tírà míì tó ṣe pé àwọn ń kà àwọn sì ń ṣàǹfààní lára àwọn tírà yìí ṣùgbọ́n tó ṣe wípé wọ́n máa ń yàwòrán àwọn nǹkan àbẹ̀mí síbẹ̀ nígbà míì táàwò tàǹfààní tà ń ṣe ń bẹ̀ ni láàfin máa pípé tọ̀ àwọn fọ́tò yìí á máa fojú fò dá àbí kákúkú pa àwọn tíráǹtì tó ń ta àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí àwọn àwòrán tó wà ń bẹ̀ àkọ́kọ́ táwòrán bá wà nù tíra tẹ̀ǹkà àbọ̀ wà nù òwe eléyìí tẹ̀ǹkà lópin ìgbà tẹ̀ bá ti sílẹ̀ kò sí nǹkan tó burú nínú kírúwé bẹ́ẹ̀ ọ wà lọ́wọ́ yín hmm. kò sì sábúrú nù kẹ́ ṣàǹfààní nínú rúwé bá lópin ìgbà tó ṣe pé ẹ̀ní sílẹ̀ káwòrán yẹn kọ́ máa hàn síta hmm. ẹ bá ti ka ń tẹ́ fẹ́ kà ń bẹ ẹ pàdé hmm. ọlọ́run sì ní bí ọ́ léèrè nípa pé kí ló mọ ọmọ kàwé táwòrán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ọ̀ lọ yá ni eléyìí jábọ̀ ti ṣe jẹ́ àmọ́ béèrè ẹlẹ́kẹta tẹ̀ sí wọn gbogbo ń tẹ́ sọ́ńbẹ̀ àgbọ̀ dípò pa lè ẹ lọ́run asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ ibi ẹ ti ń pè. orúkọ mi ni kékeré láà láti jí ìlókè mọ́sán. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ǹjẹ́ yẹ kí àfáà tó bá lọ báyọ̀ tó bá lọ kírun sí òkú làkàn máa gbowó. tọ́ a ti gbọ́ yín. naam alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kéèyàn ṣe imam níbi tí wọ́n ti fẹ́ ṣe sọ̀láàtù janaza lára àti ànábì wa muhammed sallallahu alayhi wa sallam so níbẹ̀ yẹn èèyàn kan náà ni ó ṣe sọ̀láàtù janaza yẹn àbùkátà kí lè máàmù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe sọ̀láàtù sókùlà ambọ̀sibọ́sí pé yóò pé mẹ́ta àbí mẹ́rin eléyẹn kò sí nínú ìlànà ànábì sallallahu alayhi wa èyí tá ànábì ṣe kò kò sì sínú tí wọ́n ṣe rí tánàbì sọ pé kò burú hmm. torí délé yìí a gbọ́dọ̀ jáwọ́ ní apàtí ọ̀yọ́ tó bá ti ta pẹ̀sìn ọlọ́run wọn èyí tó ń dára sí àbí kó máa túmọ̀ sí pé olódò làwọn eléyìí hmm. wọn ò dá nǹkan kan máa ń nà òfin ọlọ́run pé hmm. ọ̀kan nínú àwọn ẹni tó wá ṣe sọ láti sí láwọn tó ń tún pé méjì mẹ́ta olóyún tó ṣe pé tírú rẹ̀ bá síwájú ṣe sọ láti nìkẹ́ ọ̀bọ̀kù nígbà ti mọ̀ pọ̀ nìkan làwọn èèyàn yòókù náà tó ń ṣe tiwọn àwa tá à ń mọ ibi tí sọlá ti wá lè já sí hmm. táwa ń tanra wa jẹ ẹnìkan bọ́ bẹ̀ ń sálámà ẹnìkan tún bọ́ bẹ̀ ń tún sálámà ẹnìkan tún bọ́ bẹ̀ ń tún sálámà àbẹ́rẹ́ rí nǹkan mọ́. Hmm. àwọn sọ pé ẹran ah, ṣe nígbà tá ànábì kú ọkọ̀ kan ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn sọ̀hábà ṣe sọ láti sí la ọjọ́ ń bá ànábì náà lẹni tẹ́yìn ṣe sọ láti sí la lónìí náà sọ̀hábà sì lẹ́yìn náà. tó hmm. gbogbo tó bá jo òun là á fi wé òun ohun tí ò jọra wọn wọn fi wéra wọn nínú òfin ṣẹ̀ríya. àkàràmọ̀kùnmọ̀ lọ́wọ́ ẹ wá ní tẹnìkan bá ṣe sọ̀látùl jànáza sókù la sọ́tọ́ kọ́ gbowó mẹ́ kò sí nínú òfin ọlọ́run nígbà tó bá ṣe sọ̀látùl jànáza sókù lára ọmọ wa bíìlì wọn fún wọn sanwó kan fún ọ <laughs> òun torí pé tó bá dá wa lójú gan pé sọ̀láàtì tí wọ́n ṣe la ni wọ́n fi rí kẹ̀ hmm. ìsìláàmù ọ̀sọ́ pé kí wọ́n fọ́n kọ́bọ̀ hmm. à ń bọ̀sibọ́sí pé àkókò mà sọ̀láàtì tó ṣe ń gan ṣé ó já tẹ́wọ́ gbà àbí ò já tẹ́wọ́ gbà á hmm. mà bí wọ́n gan tó tiẹ̀ síwájú tó ń ṣe sọ̀láàtì sókù láwọn ṣé mùsùlùmí gidi ni ọ́ àbò ti lábùlà nù. Hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ babaláwo lásán ni èsì kò mà nípa ẹ̀sìn Islam rárá rárá kí ni sọ gánbi sọ láti ti ń ṣe sókùlà o hmm. tún wá fẹ́ gbowó ọ̀fẹ́ gbọ́ràn hmm. lè ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ọ̀. àmọ́ yìí náà lára ẹni tó bá ń ṣe sọ láti sókùlà tó ní kẹ́ ẹ mówó wá ń lọ yẹ kẹ́ ẹ bí kí ni ìtumọ̀ owó tẹ fẹ́ gbà wọ́n á ṣe pé máa bí ẹlòmíì léèrè tòun torí pé ẹ̀yin gan kẹ̀kọ́ ẹ̀sìn kan rárá rárá kẹ kẹ̀kọ́ ẹ̀sìn kún ẹ̀ ń lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe gbogbo táwọn ẹlòmíín náà ń ṣe hmm. irú eléyìí ò ní bọ́ ò ní bọ́ ọlẹ́jà fù hmm. dípò pé ẹnìkan wá pé kó mú wá ní ìsìn ọmọ kó lè lọ hmm. tó bá ti gbẹ́sìn ọlọ́run bá yé dáadáa wọ́n ní kó lọ mú wá nítorí pé àwọn ṣe sọ láti sókùlà ó ní bó ń bẹ̀ nínú àyàwó nínú àdéhìí wo. lóye jẹ bó ṣe jẹ. ẹ lọ́run. wàhálà aleykum salaam wa rahmatulah. wàhálà aleykum salaam wa rahmatulah ibrahima tí ó kọ́ ibi ẹjẹ́ ń pè é orúkọ mi kamaldin abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mo kí àwọn sẹ́kọ̀ọ́ abákẹ́lẹ́ mo kí ẹni tó ẹ̀ darí ètò. ẹ ṣe o. inṣàlá. ojú òpó ìgbèdé. ee ẹ̀gbọ́n orí ti ń rọ́pò dígbà pé èèyàn bá ń bu omi sínú tangaran ẹ lọ́hùn. wàhálà ìgbìmọ̀ sálàmù rọ́ṣùn tìlà ó kàn ẹ ti ń pè orúkọ mi ń tẹ ṣègùn yẹn máa ti ya ṣáájú láti ṣàjà. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni wípé tí òkú bá kú mhm. àwọn kan máa ta ogún òkú àwọn kan sì máa pín tó wà nílànà mùsùlùmí ìsìláàmù ni pé ká ta ogún òkú ni tàbí ká pín bí ọlọ́run ti sọ fún wa ni aráàlú tẹ́ wọn ò pín wọ́n ń tà láàrin ara wọn ni ẹ̀kú ẹ̀kẹ́ ní kì í. ẹ ṣe o alhamdulilayi òfin ọlọ́run bá dá lórí pé téèyàn bá ti kú hmm dúkìá tó fi sílẹ̀ kì í ṣe tiẹ̀ mọ́ hmm. ó ti di tàwọn ẹni tó fi sílẹ̀ sáyé hmm. àwọn ẹni tó sì fi sílẹ̀ sáyé yìí tún ṣe gbogbo wọn náà ni ó lẹ́tọ̀ọ́ yẹn hmm. ara sábàbí tá a fi gbọ́dọ̀ gbé lọ bá àwọn olùmọ̀ tó bá mà nípa rẹ̀ nù wọ́n bá wa pín bọ́lá wọn bá ti ṣe wí ẹni tí ò lẹ́tọ̀ọ́ kò ní í gbà ń bẹ̀ ẹni tó sì lẹ́tọ̀ọ́ sí ẹni kò ní í rẹ̀ dùn pẹ̀lẹ́ yìí pàtàkì ìnàmá nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní innama dawa'ul 'ayyi su'al oògùn àìmọ̀kan ní béèrè yìí hmm. ṣe pé káká gidi hárí ìfẹ́ inú àtagídí kálá afẹ́ fi sin lọ́hùn fẹ́ wà lùjánà tó wàá máa béèrè nípa ní táàbà máa ń pa rẹ̀ torí ká má bàa lọ ṣiṣẹ́ hmm. torí ẹ̀ dúkìá tó kù fi sílẹ̀ yẹn wọ́n pín fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí nínú àwọn ẹni tó fi sílẹ̀ sáyé ni níbàámu pẹ̀lú bọ́lọ̀ fúnra ara rẹ̀ ti ṣe pín. tọ́mọ wa pín ogún yìí báyìí oníkálukú ọgbà tiẹ̀ nítorí bá wù kálukú láti fi tiẹ̀ ṣe yóò fi ṣe ní dáadáa ọlọ́run ẹlẹ́dàá sọ pé aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a fariidatan min Allah ọlọ́run látàwọn bàbá yín àtàwọn ọmọ yín tá a sọ pé wọ́n jogún yín ẹ̀ mọ́tàlẹ́ni tó ṣe pé tó gba tí ó gbà tó jẹ́ rẹ̀ nínú tẹ́ ẹ fi sílẹ̀ o òní ò sẹ́yìn láǹfààní tó pọ̀ jù pẹ̀lú nǹkan tó bá gbà. torí rẹ̀ ìpínyìn látọ̀dọ̀ ọlọ́run tá a sì gbọ́dọ̀ mójútó hmm. ká ṣe bọ́lọ̀ wọn bá ti ní ká ṣe. wáyé o ọ̀pọ̀lọpọ̀ gan tó bá ní ẹ bá wa pín ogún bàbá wa ẹ bá wa pín ogún ìyá wa ẹ bá wa pín ogún ọmọ wa ẹ bá wa pín ogún ọkọ wa ẹ bá wa pín ogún aya wa. nǹkan tó ṣe é fojú rí tó tóbi díẹ̀ ni wọ́n máa gbé lọ fáwọn ẹni tó bá wọn pín ogún pé kí wọ́n bá wọn pín. Hmm. so àwọn nǹkan tó wẹ́ tó ṣeé jí tó ṣeé gbé pamọ́ tó ṣeé gbé sábẹ́ agbádá tó ṣeé gbé sábẹ́ kọ́mú ọ̀pọ̀lọpọ̀ eléyìí wọ́n sọ pé kò filẹ̀ so bóòlù ẹ ti fẹ́ sọ fọlọ́n tó bá di jọ́ gbẹ̀ngàn kìyà so tó fi dórí èkìtà tó kù fi sílẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀jẹ̀ kankan ẹlòmíràn gbé wá pé ẹ bá wa fún ogun bàbá wa ilé ni wọ́n gbé wa tí bàbá yín tó kú yẹn wọn ò lásọ tí wọ́n wọ̀ tí wọ́n fi kú bàbá ò bàtà bàbá ò bàbá ò fáànù hmm. wọn ò lábẹ́bẹ̀ẹ́ àbọ̀ ọ̀làgà tí ń fi ń jókòó wọn náà ẹlẹ́yìn apẹ́lẹ́ à ó lè níyìn nù kì í ṣe lẹ́nìkan ni wọ́n bá yín pín gbogbo nǹkan tí bàbá yín fi sílẹ̀ sáyé ni wọ́n bá yín pín. ẹ wá rí káwá káwá kó dúkìá òkú ẹni tí ọwọ́ rẹ tiẹ̀ tọwọ́ tiẹ̀ bá ti yá sí nǹkan kan kó jí gbé ó lè ní wọ́n ń pè léèyàn hmm. àbí ká lọ tà ká jẹ́wó rẹ̀ ó lè ní wọ́n ń pè léèyàn o hmm. àmọ́ tó bá jẹ́ pé ilé tí bàbá wa fi sílẹ̀ sáyé ojúlé méje ni. Hmm bàbá sì fi ọmọ mẹ́tàdínlógún sílẹ̀ sáyé hmm. àtọkùnrin àtobìnrin ìyàwó mẹ́ta bóòlù àti ṣe fẹ́ pín ojúlé méje fọmọ mẹ́tàdínlógún ọkùnrin mẹ́wàá obìnrin méje tó hmm. ọkùnrin mẹ́wàá obìnrin méje wọ́n ti di ọmọ mẹ́tàdínlọ́gbọ̀n hmm. nítorí pé gbogbo ọkùnrin kọ̀ọ̀kan ìṣirò èèyàn méjìlá fún nínú ogún so èèyàn mẹ́tàdínlọ́gbọ̀n ìyàwó mẹ́ta ó tún fi ìyá sáyé bó la ti fẹ́ pínlẹ ojúlé méje fún àwọn èèyàn wọ̀nyí kò lè ṣe é pín o kò lè ṣe é pín torí rẹ̀ á pàrọwà fún wọn pé ẹ ta léyìí hmm. tẹ ẹ bá tà ẹ jẹ́ kí owó yẹn wá jẹ ń tà pín fún yín hmm. kí kálukú gba tiẹ̀ bọ́lọ́run bá ní kí lè wọn bọ́ sójú gbára tówó rẹ̀ rú gọ́gọ́ hmm. ó lè ṣe sábàbí tóníkálukú gan fìní lè tiẹ̀ sọ̀ká wa wo wọ́n máa pé létí bá mi kọ́ àníta láéláé ńgbà tí yẹn sọ máa lè ẹgbọ́rọ̀ a kàn máa tan ara dànù ara sábàbí tẹ̀ fi gbọ́dọ̀ máa sìnkú sílé náà tó nù wọ́n kàn ta bàbá yín má lè ní. ojú orí yìí torí de lẹ́yìn ká kè sáàrin yẹn. Hmm. ìgbà míì ẹni tó kú yẹn ìgbà tó ń kú ó fowó lẹ̀ ó fọmọ àtìyàwó sílẹ̀ tó hmm. ọmọ mẹ́rin àtìyàwó ó sì fi bàbá àtìyá sáyé so bàbá àtìyá wa ń sáré pé àwọn kò gbogbo dúkìá yìí àtọmọ lọ́wọ́ so wọ́n fa mọ́tò ta wọ́n tún fa wọn lẹ̀ ta okùnlé tóbìnrin wà ń bẹ wọn tún dúnkokò máa pọ̀ náà kó ń bẹ àjẹbẹ yóò kù ah. eléyìí gbogbo ẹ̀ ìgbésẹ̀ àti fẹ́ dáwọ́ tẹ̀yàn lẹ́tọ̀ọ́ sí ni hmm. nítorí pé kí ni àwọn fẹ́ sọ fọlọ́n tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàm owó ilé ayé gan-an ni tó kójọ lákòókò ń bọ̀ ló ń wà mọ́ tẹbi kú lọ sọ alágbára dọ̀lẹ́ tẹ̀yìn tí ń pín dúkìá rẹ̀ nísìn. àbí o torí de eléyìí ká kó dúkìá onídúkìá ká lọ máa ta á káta máwọn yòókù lọ́wọ́ káwọn máa jẹ́wọ́ rẹ̀ haramu ni o hmm. ẹ jẹ́ wọn bá yín pín bọ́lá wọn bá ti ṣe ní kẹ́pin hmm. ẹni tó bá fẹ́ ta tiẹ̀ kọ́ lọ ta hmm. ẹni tó fẹ́ ta tiẹ̀ jẹ́ kọ́ ta jẹ <laughs> ẹni tó fẹ́ fi tiẹ̀ tó fẹ́ fi bùnyàn kó bùnyàn ẹni tó jẹ́ pọ́ fẹ́ máa lo tiẹ̀ kọ́ máa lo ìgbà míì aṣọ tó kù fi sáyé wọ́n máa mọ̀ kó jáde ó dìyà náà afọ́jú <laughs> wọ́n lọ máa pin fáwọn ti gbẹ́ràn ah, aṣọ òkú àtàní ọ̀wọ́ kólú ẹ̀ náà má lọ kú ẹ̀ kú náà ni <laughs> ẹ wọ sòkú ẹ wọ yorùbá lẹ́bù ara ń tàn pé yorùbá lẹ́bù ni ẹ so ó kù náà nígbà ọwọ́ sòkú bọ̀ ọwọ́ sòkú òkú ni wọn náà. ọfi ọkọ ẹlẹ́yin jábọ̀ ti dé. <laughs> hello. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín yẹtí pé aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. wọ́n ti nìyí láti Gabon. kí ni ìbéèrè yín láti Gabon Mr. Kosim ìbéèrè mi ni fún dr orí pé àwọn ẹgbẹ́ ní àtòkù àwọn táwa ní ilẹ̀ yìí mhm. a ní ṣìṣì kan tá a máa ṣe tá a bá bímọ sílẹ̀ yìí a máa wá àtòjọmọ a máa wá àwọn èèyàn tó jọmọ lẹ́yìn ní ọkùnrin àbóbìnrin tá a máa dúró dúró bàbá fún àmọ́ wa àbọ́mọ wa àbí ìyá fún àmọ́ wa tá a fi máa fún wọn ní ìwé ilẹ̀ yìí láti máa fún wọn ní orúkọ bíi orúkọ mùsùlùmí àwọn ẹni tá a máa wá náà wọn àwọn ẹni tá a máa wá náà wọn yìí jẹ́ ẹ̀rí ìbámu fún àwọn ọmọ ní orúkọ tó bá wù wọ́n lórí ìwé náà máa máa lo orúkọ náà náà mo fẹ́ gbé e lọ́dọ̀ tó wà gbé ṣé ìṣesí yẹn ìyá ó ní sẹ̀rí àtìlámù kan sí ìṣesí yẹn. ìbéèrè mi ẹlẹ́kejì ni wípé tí òkú bá ṣé dandan ni wájú mi kí a fọwọ́ bọ́ òkú náà lójú ni ká ṣe akọjú òkú òkú náà sí kíbílà Mm. ẹlẹ́kẹ̀ẹ́ta mẹ́ ni pé ẹni tó fẹ́ pẹ̀pẹ̀ fún sọ̀láàtì mm-hmm. ṣé dandan ni kó kọjú mọ́ kíbílà ìpẹ̀pẹ̀ fún sọ̀láàtì ní àlébà o àwọn bẹ́ẹ̀ mi náà ò gbégbá lọ. nípa dáadáa ṣe ń wà fún dọ́kítọ̀ wa. àmín alhamdulilayi abéèrè alákọ̀ọ́kọ́ ẹni sọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run ká yá bàbá fọ́ọ̀mà <laughs> ẹ̀yin kíkà yá bàbá kan fọmọ wa ó lè bá àlàǹfààní àtijọ́ ọmọ orílẹ̀-èdè bòmí. Hmm, wọ́n á ní ẹni tí a fẹ́ yá fọmọ bàbá náà wọ́n yá <laughs> bàbá nìkan náà ni ẹni tá a fẹ́ yá fọmọ wa kì í ṣe mùsùlùmí àwọn wàá pè bọ́bá jẹ́ mùsùlùmí kọ́ kọtọ lábẹ́ òfin Ọlọ́run ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀tọ̀ irọ́ ni Islam ọfaramọrọ yẹn kí ni wọ́n ń gbà lò sí àlùjẹ náà ni so nítorí àǹfààní ilé ayé lásán dábàá àní kó lọ bì kankan hmm. so a rọ̀ yín ẹ tètè kó àǹfààní bí tẹ wá kẹ́ ẹ máa padà bọ̀ wálé <laughs> kì í ṣe pé káwa máa sánà táwọn ò fi gan abẹ tọmọ wa náà gan abẹ hmm. táwọn ọmọdọmọ gan abẹ hmm. so eléyìí ò sínú pé aṣàǹfààní nílùú òkèèrè o ẹ má yá bàbá fọmọ yín nínú ewu ńlá tẹsán islam fi hàn wá ni pé kéèyàn máa pera rẹ̀ lọ́mọ ẹlòmíì tó yàtọ̀ sí bàbá rẹ̀ so oh, nínú nínú nínú nǹkan ńlá tó lọ́wọ́ máa máa ti torí rẹ̀ láàánú yẹn. la ilaha illallah. nǹkan lọ máa jó kọ bàbá ẹlòmíì tó sí bàbá rẹ̀. Hmm. kápẹ́ yìí jẹ́ Ibrahim. tọ́ bàbá tẹ wá yá fọmọ ẹyin òun jẹ́ Abdullah. Hmm. so dípò kọ́ máa jẹ́ ọmọ Ibrahim wọ́n jẹ́ ọmọ Abdullah ó sì ṣe tọ́lọ́wọ́n bó fi làánà rẹ̀ bó bá ní tó wá tó wá lọ jẹ́ pé ó kọ káfíìrì kan àbẹ́ẹ̀rí <laughs> lọ́wọ́ tẹ ẹ̀yà fọ́mọ yín ọlọ́dà kò mẹ́jọ àṣìṣe torí délé ẹ jáwọ́ díẹ̀ jáwọ́ díẹ̀ ẹ máa jọ́mọ nàìjíríà yín níbi tẹ wà yẹn náà mm. nítorí pé alhamdulillah african countries náà ní gbogbo ẹ̀ so Gabon àwọn náà wọn lè dí àjòjì lọ́wọ́ ìpè mm. bó tilẹ̀ jẹ́ pọ́ màálù tí wọ́n jáde nítorí wọn ò tó nǹkan kan mm. so ọmọ nàìjíríà ó jáde ó jáde torí orílẹ̀ máa ó lè má tẹ ọ lọ́wọ́ lóyún rìn lọ síbòmíì hmm. kọ́ lọ wó orí ń bẹ̀ hmm. ṣùgbọ́n kí wàá ti pé kó oró orí ń lù mí kọ́ gan bẹ̀ hmm. kọ́ gan bẹ̀ ẹ tìlú tiyín lẹ̀ ẹ sọ pé lé òsè gbé ọ wà lọ́ọ́ máa ṣe dáadáa sí dálẹ̀ wàá ṣe dáadáa sílùú rẹ ṣe dáadáa sí dálẹ̀ tó ń ti rìn náà àmọ́ kọ́ wàá pàlú tiẹ̀ ti pátápátá bí aṣọ tó ti gbó eléyìí ò sínú tọ́ da. so bákan náà wọ́n ní tí òkú bá kú ṣé dandan ni ká fọwọ́ bọ́jú rẹ ni àkèé ṣe dandan àfi tó bá kójú rẹ wà yíyalẹ̀ tójú rẹ bá wà ń yíya lẹ àfọ ọpọjú rẹ dé gẹ́gẹ́ bá nàbẹ Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣe fún Abu Salama gbàtí Abu Salama kú tànàbí wọlé lọ síbi tí wọ́n tẹ̀ sí ànàbí fọwọ́ ó fi pa ojú rẹ̀ dé. Hmm. ó wá sọ pé nígbà tí ẹ̀mí bá ti jáde lára títẹ̀lé lẹ́yinjú máa tẹ̀lé. torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ẹni tó bá kú ẹ̀yin náà rí i pé ẹyinjú rẹ̀ ń wo sánmà. Hmm. so ẹyinjú yẹn ń tọ ẹ̀mí lọ ní ah, ó sì ń sinmi lẹ̀. Hmm so àwọn afọwọ́ bọ lójú láti hmm. pa ojú rẹ̀ dé hmm. so eléyìí ẹni àmọ́ tó bá pé òkú tí ó kú yẹn ojú rẹ̀ ti wà ń pé padé àbúrò tó fọwọ́ bọ lójú hmm. so ó sì ṣòro tẹnìkan bá kú kójú rẹ̀ ó ti wà ń pé padé fúnra rẹ̀ àmọ́ ẹ bá mọ̀ tẹ bá rí kójú rẹ̀ ti wà ń pé padé ẹ má tún yọra yín lẹ́nu mọ́ wọn á ní lẹ́yìn ìgbà náà ìgbà tí ń pọ̀ kakú lọ́wọ́ yẹn sáàdójú rẹ̀ kọ̀ọ̀kébìlà ní rárá o àwọn aṣíwájú wa rere gẹ́gẹ́ bíi Sa'id ibn Musayyab ó ní kí lè fẹ́ kọjú rẹ̀ sálùkébìlà sí ṣé kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà ni tó lẹ́ni ìsìnlẹ̀ fẹ́ sẹ̀sẹ̀ sọ di mùsùlùmí hmm. lẹ́yìn náà ń gbà tẹ́ ń dojú rẹ̀ pa àlùkébílà nítorí pé ń pọ̀ kakú lọ́wọ́ sọ́fẹ́ sì sọ láti ní. sọ eléyìí tó dọ́gba jù náà àwọn olùmọ̀ọ́ni pẹ́ni tí ń pọ̀ kakú lọ́wọ́ àbùkátà láti dojú rẹ̀ pa àlùkébílà hmm. èyí tó jájú ni pé lákìnnú mọ̀ọ́tàkùn la ilaha illallah hmm. ẹnu ní gbólóhùn la ilaha illallah lọ́nà tí ó fi jẹ́ pé gbólóhùn yẹn ló wí káyìn tí ó fi jáde kó láyé. àti sọ la ilaha illallah òun náà wàá sọ la ilaha illallah ẹ má tó bá a sọ̀rọ̀ míì mà tí ó fi jẹ́ pé n tó wí kẹ́yìn nù àmọ́ mm. ẹ̀ tó wá dọ́rọ̀ mí lẹ̀ ẹ̀ tó wá ṣe kìnìún náà pé oúnjẹ tí wọ́n ní ìsìn oúnjẹ wọ́n ní ìsìn ló bá kú. Hmm. la ilaha illallah. tó ẹ jọ jẹ pé la ilaha illallah lọ sọ kẹ́yìn. ẹni ẹlẹ́ni. sọ eléyìí jẹba àwọn. Hmm. torí àbùkátà láti dojú rẹ̀ kọ̀ọ̀kébìlà nítorí pé ó ń pọkà kú lọ́wọ́. gẹ́gẹ́ bá àtúnṣe bùkátà láti dojú rẹ̀ kọ̀ọ̀kébìlà lẹ́yìn àbí lẹ́yìn ìgbà tá a bá gbé débi tá a ti fẹ́ wẹ̀ káwa kọjú rẹ̀ sáré kébìlà nígbà tá a máa ń wẹ̀ kó sínú súnà nàbì sallallahu alaihi wasallam. náà ah, wọ́n ní tí wọ́n bá kó fún sọlá tí wọ́n kọjú sí ká alkebla súnà nàbì sallallahu alaihi wasallam yìí ṣe dáadáa. Ah, ẹ ṣeun gidi gan ni jazakumullahu khairan ibi náà ni a ti máa ṣẹnuró àní láǹfààní àti mọ ìpè mí sí máa ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí allah kó fi bá a san án ní ẹ̀san lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹde ẹ̀lẹ́ kíyámà bákan náà nígbà tí yóò bá fi di ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a fẹ́ kó sínú rẹ̀ yìí àwọn àwo tá a mọ̀ sí díìskì fún ètò àlìfíkì díìnì tí ẹ̀yin èèyàn ń béèrè fún yóò ti máa wà ń kalẹ̀ ní sẹpẹ́ inshallah ọpẹ́ pàtàkì lọ́wọ́ asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ center ìṣànú ajẹ́lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa ọlọ́lọ́kùn òjọ̀kan láti ìgbà yìí wá kí ọlọ́run ọba kí ọba wa bọ̀yìn ní ẹ̀mí gígùn àti àlàáfíà bákan náà kó jẹ́ kí ẹ ní àtúbọ̀tán dáadáa kọ́lọ́n kó tí wọ́n máa ṣe agbára di ọ̀tún fún yín. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ wá láti òkè àdó akíntola àti afa ismail jazakumullah khairan ọ̀làdùnní bello ló kọ́ mi títí ọjọ́ mẹ́jọ ìní ní mọ̀ dágbére fún ẹgbẹ́ sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.